àfáà ní fàyínkánà tọ́hírù mímọ́ yúmkínú àìtìrọ́ọ̀zù mínihù bí ó bá jẹ́ pé nǹkan tó nkan yẹn nǹkan mímọ́ yẹn tó rọ̀pọ̀ mọ́ omi ó wà nínú nǹkan tí ó rọrùn láti dènà rẹ̀ ó rọrùn láti ṣọ́ra fún. nǹkan tí ọ mọ́sẹ́ nǹkan tó mọ́ tó rọ̀pọ̀ mọ́ omi ordinary yẹn bó bá jẹ́ pé nǹkan tó rọrùn láti ṣọ́ra fún fa nǹkan náà tọ́hír mímọ́ yumkinu al-ihtirazu minhu bí ó bá jẹ́ pé ohun tó mọ̀ yẹn tó rọ̀pọ̀ mọ́ omi ordinary yẹn ó wà nínú nǹkan tó rọrùn láti ṣọ́ra fún kalimai alimaklut bizafaran gẹ́gẹ́ bí omi tó rọ̀pọ̀ mọ́ safaran safarani bí ewé kan ló ń jẹ́ bẹ́ẹ̀ bí fúláwà kan ló ń jẹ́ bẹ́ẹ̀ so àwọn tí wọ́n máa ń ṣe wọ́n á da omi mọ́ wọ́n á po omi mọ́ wọ́n ń ta àwọn tí ń ta prophetic medicines wọ́n ń ta safaran bíi lọ́fíńdà báyìí ni so production rẹ̀ ewé àti omi but ewé yẹn gan ní jẹ́ safaran sọ so, mọ̀ pé tọ́ọ̀bá kó safaran sínú omi ó rọrùn fún ọkọ mọ́ da sàfàránù mọ́ omi ló fi sọ wípé tí ohun tó mọ̀ yẹn tó bá wà nínú nǹkan tí a lè ṣọ́ra fún pé kó mọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni a lè ṣọ́ra fún sàfàránù kó mọ́ sí ibi omi ebi wọ́n ló kó ewé sàfàránù ló kó mọ́ omi torí pé o fẹ́ sọ di tí ọmọ fi para wàlúwárìdì tàbí fúláwà olódòdó Flower, olódòdó tó jẹ́ pé wọ́n fi ń ṣe lọ́fíńdà òkè wàlẹ̀ àjíìn àjíìn ni ìyẹ̀fun tí ìyẹ̀fun tí aro omi mọ́ tá a fẹ́ bake tá a fẹ́ dough ìwọ ló gbé ìyẹ̀fun kalẹ̀ ìwọ ló dà ló dà sínú omi ìwọ ló gbé èlùbọ́ lílọ̀ ìwọ ló gbé kalẹ̀ ìwọ ló dà sínú omi ìwọ ló gbé gàárì ó gbé kalẹ̀ ó sì dà gàárì sínú omi sọmọ pé o lè ṣọ́ra fún kó o dà gàárì mọ́ mi ok gbogbo tá a wá kà lẹ́yìn pátápátá gààrí ni o èlùbọ́ ni o fúláwà ni o sàfàránì ni o òdòdó ni o nǹkan tí èèyàn lè dènà tí èèyàn lè ṣọ́ra fún pé kó má dà sínú omi ni wọ́n. wá máa ṣíba àdáàlìkà àti ohun tó bá tún jọ ìyẹn irú omi bẹ́ẹ̀ tó jẹ́ pé dípò kó o ṣọ́ra fún kó o dàpọ̀ mọ́ omi bóyá nítorí nítorí o fẹ́ lò nítorí o fẹ́ lò fún o fẹ́ wá gààrí mu ló fi da gààrí sí inú omi náà pé a rí omi gààrí bóyá o fẹ́ ṣe lọ́fíńdà ló fi da safaran ló fi dà sínú omi òkè irú omi yẹn fàházàlìmọ́ ú omi yìí tọ́ ìrún fi nafsihi omi tó mọ́ fún ara rẹ̀ ni o torí pé ordinary omi ó wá da gàrí sí ni ó da fúláwà sí ni ó da èlùbọ́ sí ni tọ́ ìrún fi nafsihi lọ́dọ̀ ara rẹ̀ omi ohun tó mọ́ ni gọ́ ìrù mùtọ́ ìrìn lè gọ́ ìrì ṣùgbọ́n kò lè mọ́ nǹkan mìíràn omi tó mọ́ ni ṣùgbọ́n kò lè mọ́ kò lè sọ nǹkan tí ò mọ́ di mímọ́ lọ́dọ̀ ara rẹ̀ ọmọ la fi lè mu gaàrí àbí èmu gaàrí ọ̀sá máa ń ẹ̀yin tẹ́ ẹ wà ń lu òyìnbó gan ẹ̀yin náà ń mu gaàrí ká má ti sọ àwa tá à ń bẹ ní tá ń bẹ ní àbà ok so ohun tó mọ́ ni ṣùgbọ́n ò lè yọ omi orí gàrí kó o ló fẹ́ fi ṣe ìmára ò lè yọ omi orí safaran kó o ló fẹ́ fi ṣe ìmára so ìdájọ́ irú omi bẹ́ẹ̀ ni pé tọ́hìrún fi nafsihi ọmọ on his own ọmọ gbọ́ ìrùmù tọ́hìrì lìgẹ́ ìrìhì ṣùgbọ́n kò lè mọ nǹkan míì fàyùsá àmàlú filẹ̀ àdáàt nítorí náà a ó máa lo àwọn omi bẹ́ẹ̀ filẹ̀ àdáàt nínú àwọn ìṣe wa tá à ń ṣe mintọ́bùkìn níbi dídáná oúnjẹ wàájìnìn níbi pípo fúláwà ṣíṣe bread ṣíṣe ṣíṣe cake wàṣúrìbìn àti níbi mímu wànáwìzá àlìkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ok ọgbẹ́gàrí lẹ̀ ọdọ̀mísì. ọmọ ọmọ wa mu lọ ni <laughs> ọmọ wa mu fúláwà ọ̀dọ́mísì òpó òdòfẹ́ òbéèkì ẹ̀ ọmọ jẹ́ lọ so irú omi tí omi ordinary tá a wá da nǹkan tó dáa mọ́ a lè lò ó fún àwọn iṣẹ́ tá a máa ṣe bíi tọ́bùkín dídánù oúnjẹ ajinin ṣíṣe fúláwà ṣíṣe búrẹ́dì ní kéèkì ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ dónọ̀tì ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pọfupọ́fù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ok wàṣúrùbìn àti mímu àmọ̀mú wàláyù sáàmàlù fìlì ìbàdàtì a nílò ó níbi ìjọsìn o má sọ pé omi wá wọ́n àwa lọ yọ omi orí gààrí tó mu kù wọ́n wá fẹ́ fi ṣe àlùwàlá má sọ pé omi wọ́n kọ́ wá lọ mú seminop kó ló fẹ́ fi ṣe àlùwàlá seminop omi ni tí ó ti rò pọ̀ mọ́ àwọn nǹkan tó mọ́ ó ti yé láàfi wùdú in wà láàfi ìgọ́ ìrìhì a ní lò ó níbi àlùwàlá a ní lò ó níbi nǹkan mìíràn tó wà ní abẹ́ ìjọsìn bíi kínú bíi ìwẹ̀ haidọ̀ ìwẹ̀ nifas ìwẹ̀ janaba ìwẹ̀ jumuah so omi tó rò mọ́ nǹkan àáfàá pín méjì ìpín àkọ́kọ́ rẹ̀ ni pé àwọn nǹkan tá a lè ṣọ́ra fún tàbí ká sọ pé àwọn nǹkan tó ga sí pé fún ara wa gan là ń dà á pọ̀ mọ́ omi so irú omi bẹ́ẹ̀ á lò ó fún dídáná oúnjẹ omi ọbẹ̀ náà sàn pomi náà ni omi ọbẹ̀ omi ni àmọ́ omi ọbẹ̀ ó ti lọ tàtàṣé mọ́ ó lọ tòmátò mọ́ rodo sọ̀m̀bọ̀ báwà àlùbọ́sà kànáfùrù tàìtòmẹ́ríìkì gbogbo ẹ̀ ńgbà tó bá lọ sàn fún òfòmí sí i mo ṣẹ̀jẹ̀rì ẹ̀ náà ọ̀gbọ́dọ̀ sọ́pọ̀ fẹ́ fi omi ọbẹ̀ ṣàlùwàlá. so gbogbo àwọn nǹkan wọ̀nyẹn àwọn nǹkan tí a lè ṣọ́ra fún ni o. wàyí ń ká nà mí mẹ́láyú kínú àìtìrọ́ọ̀zù mi níhù bí ó bá wá jẹ́ pé omi tó rò mọ́ nǹkan yìí ó wà nínú nǹkan tí kò rọrùn láti ṣọ́ra fún kò sí bó o ṣe fẹ́ ṣọ́ra fún kò sí bó o ṣe fẹ́ dènà rẹ̀. àdámọ́ omi yẹn ni pé ó ti rò pọ̀ mọ́ nǹkan kan láti pìlẹ̀ kalimai alimutagayir bisabha bisabaka gẹ́gẹ́ bí omi tó yí padà pẹ̀lú ilẹ̀ ilẹ̀ tó móró bí ilẹ̀ oníkán bí ilẹ̀ oníyọ̀ ok bí omi òkun kó lè yọ bí omi òkun sọ àpò omi òkun sọ mórí. So, omi òkun ó móró ó wà sọ́ọ̀tì ó móró tàbá tó ń rìn iwájú ó tún lè kan omi míì o àwa kọ́ la da iyọ̀ sínú omi òkun o so kò sí ọ̀nà tá a fẹ́ gbà ṣọ́ra fún àbí tẹkinọ́lọ́jì àwọn òyìnbó ti débi pé kí omi òkun kọ́mọ̀ mòró mọ́ kò lè débẹ̀ tí Jésù èdè bóun ó rí ti ẹnu omi míì omoro salt ìmí omoro kíkan ìmí omoro kíkorò tó jẹ́ pé bọ́lọ́run ṣe ṣẹ̀dá tiẹ̀ nìyẹn. hawili amaa tàbí omi inú àbàtà tí òṣìbàtà máa ń wà ń bẹ̀ àbí ojú oró tí máa wà ń bẹ̀ omi ọ̀sà tí omi ọ̀sà ọba dọ́sà rí ó rí tí ojú oró kò sí bàtà tí ó wà ní ibi omi ọ̀sà àwa kọ́ la fi í bẹ̀ kò sí bó o sì fẹ́ ṣe é. àwùnáwì záàlìkà tàbí irú rẹ̀ bẹ́ẹ̀ náà hawili jaari ala ma'adini zirinik zirinik tàbómi tó ń sàn lórí ilẹ̀ àlùmọ́nì zirinic tó ń pè ní arsenic àlùmọ́nì ilẹ̀ kan ní zirinic tó ga sí pé ó wà poisonous àwọn ibi tóun ti ń sun jáde ń ti ẹnu omi ilẹ̀ zirinic alkibirit tàbómi tó ń sun jáde láti orí ilẹ̀ sulfur eh, sulfur kí ni ń pè yẹn náà ẹ ti mọ sulfur tí máa ń yẹ́lò báyìí. ẹ́ kí ni tí máa ń yẹ́lò báyìí. ẹ́ imí oòrùn imí oòrùn inú ilẹ̀ náà ni wọ́n ti ń wú jáde ọlọ́run lè wá gbé odò tí ń sun síbẹ̀ omi tí bá ń sun bẹ̀ yóò rùn sọ́lfọ̀ kò sí bó o ti fẹ́ sọ́ra fún ibi tómi yẹn ti ń sunnu àwùná àwìdá àlìkà àti irú ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fàhádà kúlùhù tọ̀húrùn gbogbo ìran omi yẹn pátá omi tó ga sí pé ó ròpọ̀ mọ́ nǹkan tá a lè ṣọ́ra fún tá a lè dènà rẹ̀ gbogbo ẹ̀ pátá tọ̀húrùn omi tó mọ́ ni tá a lè fi mọ́ nǹkan. yẹ̀sí òmìnirú àlùwùdù a lè fi ṣe àlùwàlá fífi ṣàlùwàlá ọlálàáfíà wàlọ́hù àlàm. Allah ni ọba tí ó nímọ̀ jùlọ. ẹ ti rí bí àáfà ti ṣàlàyé ọ̀rọ̀ omi àáfà sọ pé ordinary water wà omi tí kìí ṣe ordinary water náà wà ordinary water òun ni omi tó ń jábọ́ látòjú sánmà tàbí èyí n ń sun láti ilẹ̀ tí ò rò pọ̀ mọ́ nǹkan kan omi tí kì í wá ṣe ordinary òun ni omi tí ó ròpọ̀ mọ́ nǹkan ìròpọ̀ mọ́ nǹkan yìí oríṣi nǹkan méjì ló lè ròpọ̀ mọ́ ó lè ròpọ̀ mọ́ ẹ̀gbin tàbí nǹkan tí kìí ṣe ẹ̀gbin tó bá jẹ́ ẹ̀gbin ló bá ròpọ̀ mọ́ kákíyèsí àwọn ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta ṣé kankan nù rẹ̀ ò yí padà tí ò yí padà a lè fi ṣàlùwàlá ṣùgbọ́n wọn ò ní o lè mú o wọn ò sọ pé o lè mú o. ní ti ètò bá rọ̀pọ̀ mọ́ ohun tí kìí ṣe ẹ̀gbin òun náà tó pín sí méjì èyí tá a lè ṣọ́ra fún àti èyí tí a lè ṣọ́ra fún eléyìí tá a lè ṣọ́ra fún òun ni omi tó omi ordinary tó jẹ́ pé fún ara wa la dà nǹkan mọ́ ọ. òkè bí omi ògì bí omi ẹ̀kọ bí omi ọbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a lè fi ṣe àlùwàlá ṣùgbọ́n ó dáa fún mímu fún jíjẹ. nídàkejì omi tó rọ̀pọ̀ mọ́ nǹkan tó mọ́ àmọ́ nǹkan tó mọ̀ yẹn à lè ṣọ́ra fún un pé kó mọ́ dàpọ̀ mọ́ òun ni àwọn omi tí ń sun jáde láti àwọn ìran ilẹ̀ kan tó wá lapa lára rẹ̀ tó lapa lára rẹ̀. ẹ̀yẹn wo Niger tàbí kí ni ń pè é ibi tí nàìjíríà ti ń wa epo irú omi tí wọ́n yẹn ó kọ tá ní alimau alimakulutun mema la yumkinu al-ihtirosu minihu alima alimakulutu bitohirin alẹ́bí láyọ̀mùkìnù ìfìtìrọ́ọ̀sù mìíràn tàbá fẹ́ ròyìn omi nẹ́gàdẹ́ta omi ibi tí epo ti ń sun a sọ pé omi yìí o omi tó rò pọ̀ mọ́ nǹkan ni ok omi tó rò pọ̀ mọ́ nǹkan ni ohun tó sì rò pọ̀ mọ́ nǹkan mímọ́ ni nǹkan mímọ́ náà kò sí ọ̀nà tá a lè gbà ṣọ́ra fún un. a lè lò ó fún àlùwàlà ṣùgbọ́n wọn ò ní kọ́ ọ máa mú o wọn ò ní kọ́ ọ máa mú o ó ṣe é ṣàlùwàlà ìyẹn wá yàtọ̀ sí kẹ́nìkan ó rí petro tank kó rí mọ́ inú ilẹ̀ tó ń kó rí mọ́ inú ilẹ̀ ṣe é mọ̀ pé irin yóò máa rust nínú ilẹ̀ tó bá dé stage kan yóò máa leak sínú ilẹ̀ so ó ti wá leak sínú ilẹ̀ ẹ wá gbẹ́ kànga sítòsí ibẹ̀ báwo la ṣe ròyìn omi yẹn omi yẹn ó máa jẹ́ àlìmọ́ọ́ú alimakulutu bitọ́hìr ẹlẹ́dí yomkinu ìtìrọ́zùmínìhàn omi yẹn àròyìn ẹ̀ nínú ṣẹ̀dá pé omi tó mọ́ ni ok omi tó mọ́ tí ó rọ̀pọ̀ mọ́ nǹkan tó mọ́ tí nǹkan tó mọ́ náà tó tá a lè ṣọ́ra fún kí wá ní ìdájọ́ ọrú omi bẹ́ẹ̀ yusta amalufili adat a lè lò ó fún dídáná oúnjẹ a lè lò ó fún nǹkan tá à ń ṣe láyé wa wàlá yusta amalufili ibadat ṣùgbọ́n àní fi ṣe àlùwàlá torí pé ọmọ ànábì ádámà ló gbé táǹkì pẹ̀túrò òun lórí mọ́lẹ̀ ìyẹn ló wá líìkì sínú kànga yín tó ti yé àpẹẹrẹ mi tún rè ẹnìkan gbẹ́ sọ́kàwé ó sì gbẹ́ kànga sẹ́gbẹ̀ẹ́ tàbí ẹnìkan gbẹ́ kànga sí ẹ̀gbẹ́ gọ́tà omi inú gọ́tà yìí ó wá líìkì wọnú omi kànga yẹn tàbí inú sọ́kèwé yẹn omi yẹn ti wá ń já wọ inú kànga tó gbẹ́ bọ́ọ̀ láti ròyìn omi yẹn a sọ pé àlìmáwú àlìmàkùlùtù bìnájìsìn a sọ pé omi yẹn o omi tí mo sọ kí network tó dàrú mo ní ẹnìkan gbẹ́ kànga sẹ́gbẹ̀ẹ́ sọ́kèwé. So nẹ́tíwọ̀kù ni ó ṣe mọ̀nàmọ̀nà àpẹẹrẹ tí mo mú wá last ni pé ẹnìkan gbẹ́ kànga sí ẹ̀gbẹ́ sọ́kìwé tàbí latrine ẹnìkan náà tún gbẹ́ kànga tiẹ̀ sí ẹ̀gbẹ́ gọ́tà omi tí ń sàn lójú gọ́tà ẹ̀gbin ni omi tí ó máa sàn jáde láti inú sọ́kìwé ẹ̀gbin ni omi yìí ti wá rọ́nà máa kán sínú kànga tí wọ́n gbẹ́ báwo la ròyìn irú omi bẹ́ẹ̀ kí sì ni a pè ìdájọ́ rẹ̀ a ó ròyìn ẹ̀ wípé omi náà o alimahu alimakulutun binajisin láàyè sí hominihu aliwudu wàlàgọ́ ìròhùn mínàlẹ̀ àdáàt a sọ pé omi yìí o omi tó rọ̀pọ̀ mọ́ ẹ̀gbin ni omi tó rọ̀pọ̀ mọ́ ẹ̀gbin ni kò ṣeé ṣàlùwàlá kò sì wúlò fún nǹkan kankan nínú tá à ń ṣe torí náà ìwọ tó gbẹ́kànga sí ẹ̀gbẹ́ gọ́tà wá ọ̀nà tó gbà rẹ́ gọ́tà yẹn tó o bá ti rẹ tó o kankéré ẹ̀ omi tí bá ń sàn orí kankéré ní ọmọ gbà lọ bọ̀tọ́ ọba ti kankéré rẹ̀ ilẹ̀ luhò ilẹ̀ ó luhò yóò mọ̀ tí inú yẹn bọ́ sínú kànga rẹ̀ ìwọ náà sì rí